orúkọ mi ní Israel Afọlábí CAC ibùdó ìyanu abúlé bàbá Ọlágúnjú ni bàbá mi tí mi ìbá irú wọn ni ìmọ̀ mi bá ṣe ìrìn àjò ayé mi ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí n mọ̀ wọ́n mo dúpẹ́ púpọ̀ pé nípa mímọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe ńlá Ọlọ́run ti ṣe nípasẹ̀ wọn nínú ayé mi àti nínú iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run gbélé mi lọ́wọ́ gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti jẹ́ alábàápín nínú ìrìn àjò orí òkè yẹn a rí i pé kò ṣeé má lọ ní lọ́dọọdún láti bí ọdún díẹ̀ sẹ́yìn tí ìrìnàjò yẹn ti bẹ̀rẹ̀ ah ó jẹ́ ní tí ó ti kó ipa tó lágbára nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn àdúrà ayé gbogbo àwọn tó bá débẹ̀ yẹn gbúdọ̀ rí ọwọ́ Ọlọ́run èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò sígbà tí mo lọ tí mi kì í rí àmì pé nítòótọ́ Ọlọ́run bẹnu ayàwó Ọlágúnjú ó dẹ̀ ń ṣiṣẹ́ lórí òkè àánú títí di àkókò yìí ṣùgbọ́n tó bá lórí ọ̀fẹ́ àtàǹfààní láti débẹ̀ irú wọn ò lè gbàgbé láéláé ìmọ̀ràn mi fúnrú àwọn ikọ̀ àtijọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni iṣẹ́ ìránṣẹ́ ó ṣeé ṣe láì fi agbára míì kún nípasẹ̀ àdúà béèyàn bá lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ìrìn àjò wòlíì pẹ̀lú bàbá Ọlágúnjú a mọ̀ pé ó ṣeé ṣe kéèyàn gbàdúà nìkan àti àwẹ̀ láì fi agbára ayé kún gbogbo àwọn tán wá gbára lẹ́nìí tán wá gbára tí ò ní ìtumọ̀ kiri àkókò ní fún láti ronúpìwàdà kán wá wá ọlọ́run tí ò ní àmúmọ́ ọlọ́run orí òkè àánú kò ní àmúmọ́ ibi tá a ti ń gbàdúrà tádùá ti ń gbà ní wàràǹsàsà ni so èmi rọ gbogbo irú àwọn kan bẹ́ẹ̀ láti gbàgbé tàtẹ̀yìnwá kán wá ṣàwárí ọlọ́run kán wá pàdé ọlọ́run wòlíì ọlágúnjú ní orí òkè àánú àwọn náà rí i pé ayé wọn ò ní wà bákan náà mọ́. agbára ọlọ́run àjọ tí ọlọ́run gbé kalẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ láti tú àwọn òǹdè sílẹ̀ láti fún aláàárẹ̀ nísinmi Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani tí headquarter wà ní thirty five to thirty seven ẹgbẹ́dá akówọ́njọ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó bí àwọn ìsìn wa ti lọ níwọ̀nyí níjọ́ Wednesday ní ìpàdé aláṣeyọrí láago mẹ́wàá alẹ́ sáago méjì àárọ̀ lọ́jọ́ yìí kan náà lẹ́hìn láǹfààní láti fojú níjú pẹ̀lú bàbá wa wòlíì àtàjìnrere mọ́sẹ̀ ọ̀làgúnjú fún ìgbaninímọ̀ràn ní gbogbo ọjọ́ Friday ní ìpàdé àdúrà alágbára tá a pè ní no more barren kò sí ìyàgànmọ́ eléyìí ló máa wáyé láago méje àárọ̀ sáago méjìlá ọ̀sán nílẹ̀ agbára àdúrà CAC agbára ọlọ́run nígbà ni nọ́mbà four yesa bello close bakery bus stop ẹgbẹ́ra nílùú èkó tó bá wá dọjọ́ sunday àdúrà àjímúná láago mẹ́fà ìdájí sáago mẹ́jọ àárọ̀ tó bá da aago mẹ́jọ àárọ̀ sáago mẹ́sàn-án ní ìsìn lẹ́kọ̀ọ́ ọjọ́ ìsinmi sunday school lẹ́yìn èyí ní ìsìn ọjọ́ ìsinmi gan-an fúnra rẹ̀ yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sáago méjìlá fún àdúrà tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four five three five nine six three T.S.C. agbára ọlọ́run nígbani níbi tí olúwa ti máa ń lànà àbáyọ sí gbogbo ìṣòro Jésù lolúwa.